Shaiyanu. You're the God of awesome wonders. I've tasted of your power. <laughs> Onisha. ògo mi fara wọn tí ó dògbò rè olúwa ògo mi fún mi ayérayé. If someone voice overwhelm yours, and I want to speak on three things. tó gbàgbọ́ kó o ní wọn. asking that you have the faith that you don come in vain. o lè sọ̀rọ̀. you have faith that you are not here in vain. o sọ̀rọ̀. you have the faith that you are not here in vain. na owó ènìyàn sókè. raise the person hands up. kò sí tó o fẹ́ ṣe láyé. there is nothing you want to do on earth. ayé rẹ ní nílò onígbọ̀wọ́. Your life is in need of an helper. Láì sí onígbọ̀wọ́. Without helper. Kò sí ọ̀nà àbáyọ. No way out. Mo fẹ́ sọ nǹkan mẹ́ta tí fògùn dayé mi nà. I want to speak on three things that causes warfare. Tẹ́yìn ò bá ti rí ogun mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ. If you can I'm able to conquer the spirit warfare. Ayé ìlú wà lọ́dún kan. The life will be retarded. Iṣẹ́ máa wà lọ́dún kan. Your work will be retarded. Ilé àwa lọ́dún kan. Your home will be retarded. Everything in hand will be retarded. Raise up your hands very well. You should be the one to raise the person's hands for. And call the name of Jesus with power. These things will lose me like if you are unable to conquer this warfare. wàhálà ni o. it's a big problem. èyí ó kàn máa fi etí gbọ́ ògo sáà kò dẹ̀ ní ìlérí òní sẹ́. you just be hearing the vision and it will not be accomplished. ohun tẹ̀yìn ó gbọ́ ni pé ilé ń bọ̀ ṣùgbọ́n àánú òní sọ̀rọ̀. what you hear is that goodness is coming but mercy will not speak of it. òwe Yorùbá kan wí there is Yorùbá proverb that is. ọmọ tó bá sí pa. Any child that rise up. Ó ìyá ẹ̀ máa ń gbé. Is the one that the mother carries. Ó túmọ̀ sí pé tó o bá ti dọ́dọ̀ ọmọ tó kàn náwó sí tó sọ̀wọ́ báyìí. That if you come to a child and you decide to carry the child. Ó ti ní kó bá bẹ̀rù nìyẹn. That means it's not ready. Ìwà náà wà á ti pé kò tí ì ṣẹlẹ̀. Then you abandon the child and are not ready. O gbọ́dọ̀ ṣe ogun mẹ́ta. You must conquer the steering problems. <laughs> Kọ́kọ́ ni wọ́n méjèèjì wọlé ẹ̀. First place your two hands on your head. Sọ pé màá bọ́ lọ́wọ́ ogun yẹn lára o. I will deliver from the warfare this Mo sọ̀rọ̀ dáadáa. I will deliver from the warfare this week. Mo yẹ sọ̀rọ̀. I will deliver from the warfare this morning. Bí orin ta kọ, síwájú ogun mi. Ní ayé wọn. For those ones that don't experience impossibility in the cover the world. Onímọ̀ bí àkòrí. I call the caption. Àwọn tí ogun kì í ṣẹ́ láyé wọn. Those people that fail to conquer warfare in their life. Àwọn tí ogun kì í Those people that warfare is impossible to conquer in their life. overcome warfare. àwọn tó bá fẹ́ràn oorun sísùn. people that love to sleep. ogun wọn iṣẹ́ that warfare is difficult to conquer. màá sọ ní fún yín. I will tell you the reason. ó rí pé the truth. Tó o to sleep. you don't know what happened. you don't know what happened to Adam. while he slept. nígbà while he slept when he does off. that was when the Lord dip his hand into his body and move one of his ribs. the Lord knew that if he opened his eyes he would not accept. as he fall asleep. ló because he has slept on. a wá fi ma obìnrin. he now use it to mourn the woman. wọ́n sì which is the second. and that one turn him to powerless being. torí nípasẹ̀ because through sleep. ọ̀nà ti fojú he encountered problem. because what the Lord created for him. Genesis open to the book of Genesis chapter two. Genesis chapter 2. Ẹ bá mi twenty one. verse twenty one. Genesis two verse twenty one kí ló sọ. Olúwa Ọlọ́run sì mú orun èjìká kún Ádámù. Ọlọ́run mú orun èjìká kún Ádámù. Ó sì sùn. Ó sì sùn. Ó sì yọ ọ̀kan nínú egungun yìí. Ó wá yọ kan nínú egungun rẹ̀ bá ṣe yọ kan lára ẹni rẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti sùn wọ́n yọ kan lára ẹ̀. Any being that love to sleep don surely remove something when you read. Nítorí pé bọ́ọ̀. your mouth eyes is open nobody will take time. If you see someone, someone that is, is, is thinking about that person will not give it to you. It can even hold cliff to it. We target him whenever he falls asleep. Whenever he's asleep, he release whatever with him and take it from him. And he will be mentally. Ìmọ̀ jẹ́ kí ènìyàn padà sẹ́yìn. "He made people want to go to to be retarded. máa ń di ẹ yẹn lọ́rùn fẹ́ kó o fi gbàdúrà ni. The way the woman you always urinate in the, the, the midnight the Lord wants you to pray. Ẹ ẹ fà àwọn eléyìí. Now look at the life of this. Tó bá jẹ́ kọ́ ọmọ ilé ìwé If you are pooping, if you are sleeping, you are pass. Lóyún There are some times that they. are. tó The sickness you are facing is that of your sleep. Problem comes for people that don't. Oorun sísun When you sleep frequently, it causes problems. Sọ́ọ̀lù náà sùn. also sleep. protect the truth. torí pé ṣe dábẹ́ ò bá kú. for if David did not die. dandan ni kò gba ìjọba lọ́wọ́ Sọ́ọ̀lù. it's a must to take over from Saul. ṣùgbọ́n gbogbo ojú ọ̀sán. but in the afternoon. bó ṣe ń káàkiri. as Saul was wandering around. bó ṣe ní ìrọ̀lẹ́ ló bá wọnú òkúta. in the evening he entered a cave. ẹ máa gbọ́ tó gbọ́ kó ń sọnù ń tiẹ̀. listen to what he lost there. nígbà tó wọnú òkúta lọ. when he entered a cave. Dáfídì wá ń wá káàkiri. David was looking for him. ó tó gbogbo àwọn ènìyàn sẹ́nu lóró. he puts people as his mentor. ó tó gbogbo àwọn recognized the slave. So ní àkókò tí Dáfídì bọ̀ At the time David was coming, they Ìgbà By the time problem comes, it is through your sleep. Then David went to meet Saul in that cave. He first removed the sword with him. And he has lost the sword. Also took jar of water. Ohun omi túmọ̀ sí ni ìfọ̀kànbalẹ̀. What water implies is comfort. Ó gba ìfọ̀kànbalẹ̀ lára Saul. He took his comfort from Saul. Ẹlẹ́kẹta, ó tún mú ìdá rẹ̀, ó fi gé aṣọ rẹ̀. And the third thing, he ripped the end of his garment. Aṣọ òwò náà ti gé lọ lára láti máa orun sísun. They have ripped the garment of some people glory. Àwọn ogun ìwà wọlé sínú ẹyẹ Saul. And those problems trickling into Saul's life. Wọ́n ní ti gba omi ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́. Because they have taken away that comfort water. Ayé rẹ̀ ti wà ní òkè his face. Gbogbo away all his power through. For he has lost his sword through sleeping. I want you to remember what has happened. When the father Noah was gone. Òun náà The the children was tired and they should sleep with their father. And even from the sleeping the father already performed. Whenever the sheep is covered, I no, has It will remove one string of goats from the head. Whenever the sheep is covered, it has those of. You remove one string of the head. And we became powerless at the end. whenever you give your life to sin. so people will come to prayer ground and they will still sleep. ẹ máa Listen. Bàbá Oyèlámì ń gbàdúrà lọ. Father Oyèlámì was praying. Ó ṣe ń gbàdúrà. As he was praying. Ó ṣe ń gbàdúrà. As he was praying. Ó ṣe ń gbàdúrà. As he was praying. Ó ṣe ń gbàdúrà. As he was praying. As he was praying. Obìnrin kan ti sùn. A woman has slept off. Ibi tí àdúrà ti gbọ́dọ̀. While the prayer was so tough. Nígbà tí yẹn sọ pé. When the woman was saying. Gbogbo ẹ̀rù ogun tó wà lára mi. All the loneliness of warfare. angels. ariwo tó ń parí pé gbé wọ̀ mí. what she was saying Lord give it to me Lord give it to me Lord give it to me Lord give it to me Lord give it to me. àfi bákò ní kẹ́rẹ́ lẹ́yìn ẹnìkan. immediately unto bag disappear from somewhere. àfi mọ̀dẹ̀ and clinch. lẹ́yìn tiẹ̀. and clinch to her. lóòrùn kiri ní gbogbo ìgboro ìkiri. she was carrying it all the whole ìkiri. kò gbé ogun wá ní àdúrà sí gbogbo she never came into the prayer garden with one foot. o bá ti kú ọdún àdúrà sàtánì fẹ́ jẹun yàtọ̀. whenever you are falling anyone that's afflicted today. the problem rose up again. àyàfi tó you are set to follow Jesus the Savior. ìgbà yẹn ló lè ṣe rere o. that is where you can excel sùn. Anyone that follow Jesus will not sleep. Remember the two women. There is also the story of. The two of them procreated. Nípasẹ̀ One slept on the side and died. And her child died. Ó Then she opened up her eyes and saw the second one. Then she exchanged the dead child. She exchanged the dead life of the life.

It is possible to take your phone and call as it is calling. Yóò will place his hand on phone. Ọkọ̀ olú yẹ. And that arrow of sleeping. Once in a while he starts working. Sori mo sì gbé Then let me help this person. Look at the kí n tó fọ́ọ̀nù lórí fóònù. You don't see something that is funny on phone. What is this part attention? They are distracted his attention ọgbọ́n kó bá ti rẹ́rìn bí ìṣẹ́jú méjì báyìí. wọ́n sì ná fún liberation. ta ni mo fẹ́ pè ọ́. àbúdá wọn tún kọ́. ta ni mo fẹ́ pè ọ́. àbúdá wọn tún kọ́. ta ni mo fẹ́ pè ọ́. who do I want to call. ah angel yẹn ti sùn. the angel has made that end. ọdẹ ẹnìkan ló ṣe ló ṣe ti bẹ wọ ẹnìkan. the message ọmọ ní ìlànà. the first night. orí ìṣòro ẹ For his life was complimented with the sword. They have looked down on him. They have treated him with contempt. David said, There is what I want. Go and call him. You need to turn your palm beyond that. I'm free. Ẹgbàá méjì. You see those two more. Jesus Christ came down from mountain. There was a man, his hand as we that. He said, Lord, if you will, you can make me into the clean. You don't know what he said. Jesus Christ said, He will. Now stretch your hands. Because you are unable to dip your hands into your pocket. Ìṣe ẹjọ́ òun náà It's because it's leprosy. There is no way a leper can dip his hand to his pocket and bring out money. Your life do not read that receive that resurgency. There is a power that sh that shot the ends in. But the authority from Jesus stretch forth the ends. If you can stretch forth your hand very well. I am

Before I give fathers mind to prophesy. On this prayer we grant that today. Because. Miracle we follow his amen. teacher master master master master master is it this man that sin or his parents is it his father or his mother Jesus Christ said neither is sin nor his father nor his mother The mercy made Jesus to forget his sin. The mercy made Jesus to forget that. There is someone committing sin. Savior said, What he did, what happened to him, was for the glory of the Most High. Place your hands on your head. For the glory of the Lord to show and establish from that moment. gbogbo yẹn dẹ̀ fara. and the glory unravel. gbogbo yẹn fara. the glory unravel. ẹ má jẹ́ kí don't let me deceive you. àfọ̀tò fọ́bílà fi the man blind from his mother womb. ayé rẹ̀ gba ìyẹn his life received transformation. àwọn tí kò so. the the the man that was jumping. àwọn kan jẹ́ kó máa fi. there are some people that want him to be crawling. ó ìgbàlá láti ọwọ́ pé. he receives the observation from Peter. ẹ bí dáradára. he was in that beautiful gate. ayé tó tó kò sílẹ̀ ọ̀dà. and his life beautiful. And the, the, the temple was beautiful. Place your hands on your head. This is a fifth prophecy. For all the heads that are gripped. For all the heads that are here in this auditorium. I am decreeing. If Josiah starts running as a king from ancient Rome. Wherever supposed to have got to rise and reign as king. But when you're supposed to uplift, but when you're supposed to excel, but when you're supposed àwèrè láti bisẹ́ èṣù wo ni àti láti fi ìjọba ọ̀run ra àwọn tó ti ṣìnà ìdí nìyẹn tí ọlọ́run fi gbé wa dìde ní ìran àkókò yìí láti ṣiṣẹ́ nínú ìjọ CAC Christ Temple Life Ministry ní sẹ̀lẹ̀ àgbàdo alápò nílé fẹ̀. àdúrà sátọ̀dé ni gbogbo ọjọ́ sátọ̀dé ni àdúrà gbógunmi èyí tí ọlọ́run ọba fi kalẹ̀ lórí òkè God that is answer prayer by fire ọlọ́run tó fi iná dáhùn àdúrà ó ní àkórí àdúrà ọjọ́ sátọ̀dé ní gbogbo ọjọ́ sátọ̀dá bá dé fún ìtúsílẹ̀ gbogbo ènìyàn pátá. ìmọ̀ràn tí mo ní láti gba gbogbo ọmọ léde àgbáyé ni pé kó wá dúró de olúwa kádẹ̀ ní sùúrù kan dúró de nítorí pé kò sí ní tó lè máa là ìṣòro yẹn fún gbàdúyẹ̀ ni nítorí pé ọlọ́run ó wà ní ìhà tiẹ̀ ó ní lè di ìjẹ fún kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ti dìmọ̀ jésù àgbélébù ó ní kó dìmú tó bá ti dìrọ̀ mọ́ kò sí ní tó lè ní kó jábọ́ torí pé kì í èyàn kì dúró tí ènìyàn kẹ́yìn padà jẹ̀bi ó máa ń dúró tí yẹn títí dópin ni gbogbo ara lé ọ̀rẹ́ ó lè dà o gbogbo ara lé bàbá ó lè dà o gbogbo ara lé iye kan ó lè dà o àfi tó o bá ti di òpó rẹ̀ mọ́ ó lè dúró mọ́ sísè. You're the God of awesome wonders. I've tasted of your power. <laughs> Onisha, Iyanu. You have shown me so much mercy, much more than I deserve.